Gbẹ́dígbé ètò tó ládùn, gbogbo èèyàn ẹ súnmọ́ bí kájọ gbádùn ètò. Àràkéńgé ti dé ètò tó lóyìn. Àràkéńgé ti dé ọba ètò. Àràkéńgé ti dé ètò tó ládùn, gbogbo èèyàn ẹ súnmọ́ bí kájọ gbádùn ètò. Ètò àtàtà tá a ti ṣàgbéró ní lórí ìlera ẹ̀dá pẹ̀lú oúnjẹ èyí tó lè ṣara wa lóore ara kéńké ètò tó dá ní mímọ́. ara kéńké ti dé ètò tó lóyìn ara kéńké ti dé ọba ètò ara kéńké ti dé ètò tó lánàá gbogbo èèyàn ẹ̀sùn mọ́ bí kájọba dùn ẹ̀. ńlẹ́ ẹ kú ajálẹ̀ o níbi yòówù tí ẹ ti ń gbọ́ àbínibí fm adúpẹ́ lọ́wọ́ ọlọ́run aláwòrán bíi pátápátá ọlápọ̀rọ̀ngodọ́ ọba àríra àlá ọba àlá funfun gbò ọba tí ó ti mú wa lọ láti ọjọ́ tuesday tí a pàdé lórí ìyẹn amúlùdùn àwa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run aláwòrán bíi náà tó tún mú wa padà wá sórí ìkànnì lónìí mo ní àrùn fáyọ̀ bí kò ṣe ká máa dúpẹ́ ló tọ́ yín sọ wípé àwa tá a wà láyé kì í ṣe mímọ̀ ṣe wa o mm, ó wọ ọlọ́run adẹ́dá ni ó wọ ọlọ́run ni mo lóun nìkan náà ni ọba apani ajíni ọ̀run mọ ní ṣẹ́fàyà ọba tó jẹ́ pé ó yẹ kí gbogbo a máa ké pè ní gbogbo ìgbà ni tó Queen Abọ́sẹ̀dé lórúkọ tèmi tẹ́sí ṣò ọmọ bàbá ọlọ́pàá ìyálóde amúlùdún àti ambassador rédíò amúlùdún yìí náà ni o yèyé àgbàṣàgà ọmọbìnrin olùṣètò ìyẹn ẹgbẹ́ ẹ̀lẹ́kẹ́ lóye ọ̀pẹ̀lẹ́ngẹ́ ṣubú làwọn kò fọ́ òṣùbù lodó odó fàyà pẹ̀rẹ̀gẹ̀dẹ̀ bí aṣọ èmi nìjẹ̀bú mùrẹ́ àtọ́ṣe ọmọ adúrúnmáde ọmọ adúrúnmọ́ṣù èmi náà ní ẹ̀gbá ọmọ oníṣàbí ọmọ gbogbo àkàlà hmm, ìyá mi nìyẹn ẹ bá ń gbọ́ ọmọ nílùú láméjì èmi mò ń jẹ́ bẹ́ẹ̀ tó mọ́ kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá pé ẹ káàbọ̀ sórí ìkànnì yìí akóńgbẹ o gbogbo ẹ̀yin múmi ní múmi náà dodo, hmm. ó dáa dẹ́ mo ṣe máa sọ pé àsìkò tí a wà yìí wọ́n ní oṣù yóò ẹ̀ṣẹ̀ yóò ẹ̀ṣẹ̀ ṣé kìí ṣe pé lẹ́yìn tí àwẹ̀ bá tán a tún padà sí di èébì wa tó eléyìí ẹ̀yìn kó máa jẹ́ ti gbogbo apátápátá ẹ ká máa mú lò hmm, àtèmi náà tí mò ń sọ̀rọ̀ ìbá Ọlọ́run ọba ìbá gbogbo pátápátá ìgbà lọ́la wà ìdániwáyé o ọba tó dá gbogbo ayé pátá o ìgbà lọ́wọ́ ọmọdé o ìgbà ìgbà ìgbà lọ́wọ́ ọkùnrin ìgbà lọ́wọ́ obìnrin ìgbà lọ́wọ́ onílé o ìgbà lọ́wọ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ pèdèpèdè tí mẹ́lẹ̀ yí ìgbà lọ́wọ́ àfà ìgbà lọ́wọ́ wòlíì ìgbà gbogbo oníṣẹ̀ṣe nílẹ̀ yìí pátápátá ọ̀túndé o tẹ́sí ṣó o àbọ̀sẹ̀dé ọ̀nà bàbá ọlọ́pàá túndé yèyé àìdáṣàdá ọba obìnrin olùṣètò ó tún kalẹ̀ ìbàdí lórí ètò àràkéńgé àràkéńgé àkéjé o lórí tásíṣò rédíò tẹlifíṣàn gbogbo yín pátá ẹ dákun ẹbí àfarabalẹ̀ kájọ jẹ ìgbádùn ètò tẹsíṣò abọ́sẹ̀dọ̀ ọmọ bàbá ọlọ́pàá yèyèyé ìgbàta ìyá ọmọ obìnrin olùṣètò ọlọ́run ó jọ wọn ju ọ̀sẹ̀. àmín àmín àmín àṣẹ ń tẹdùmarè adúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n ti darapọ̀ mọ́ wa gẹ́gẹ́ bó ṣe máa ń sọ pé tá a bá ti rí àwọn ẹni bí ẹni èèyàn bí èèyàn ẹ jẹ́ kí a máa dúpẹ́ lọ́wọ́ wọn nítorí pé láìsí ẹ̀yin hmm, kò sí èmi ìfẹ́ tẹni sí mi ọba alárabí kò ní paná ìfẹ́ náà kò ní paná ìfẹ́ náà ẹ sísítà mi tinúkẹ́ mo rí ń bẹ̀rẹ̀ dúró déédéé ẹ dúró re bó o ní ẹ̀rín òjọ kó nà án ṣẹ́wàá pa gbogbo àwọn ti island kan ní ẹ ètò yèyé agbáṣàgà ẹ ṣe pọ̀ lọ́wọ́ yín ojú òní ọjọ́ kejì náà alẹ́ ọjọ́ òní ti gbogbo apátápátá àbẹ̀kẹ́ kẹ́hìndé ẹ̀yìn ẹ̀rí òjọ kọ́ ọ̀nà ẹ má jẹ́ nsàn kan tó wà lẹ́nu mi jáde <laughs> ó dáa adúpẹ́ lọ́wọ́ adúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ ọlọ́run hmm, adúpẹ́ lọ́wọ́ ọlọ́run tí ó jẹ́ kí ojú wa kó tún rí òní yìí adúpẹ́ lọ́wọ́ ọlọ́run adẹ̀kọ́ àná àná lọ ó kè ní aṣíwájú fẹ́mi ṣàmáyé mo ti rí yín bẹ̀yẹn ẹ dúró dédé ẹ dúró re mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ yín o ẹ kú ìgbà gbogbo wa ojú òní tì yín o ojú òní tì yín hmm, gẹ́gẹ́ mo ṣe ń sọ pé ẹ̀yin láìsí ẹ̀yin kò sí àwa ìfẹ́ tẹ ní sí iléeṣẹ́ Àbínibí FM ọba aláwòrábí kò ní paná ìfẹ́ wa o àmọ́ rí gbogbo yín bá láṣẹ Elédùmarè àkókò ní wàrà wa tì lágbára Ọlọ́run àní wàrà wa tì hmm, ẹ jẹ́ n sọ báyẹn àníwárawàtì torí pé wọ́n ní tí bàṣẹ bàṣẹ tí bàálà ò bá lá báwo ni bàṣẹ ṣe fẹ́ mọ̀ pé nǹkan tóun ṣe bóyá ó dáa tàbí kò dáa ìdí nìyí tó yẹ pé gbogbo ìgbà ọpẹ́ mi lọ́dọ̀ gbogbo yín mm, ọpẹ́ mi lọ́dọ̀ gbogbo yín láìsí ẹ̀yin kò sí èmi gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ wọ́n ní èèyàn ló wà lẹ́yìn ọba tá pè ní àlèbá àdúpọ̀ pọ̀ lọ́wọ́ gbóyin ẹ̀yin tẹ́ bá ti darapọ̀ mọ́ mi màmá kí ó dáa kúnlẹ̀ mm, wọ́n ní akó òǹgbẹ o fún àwọn múmìnì àti múmìnì òdodo mm, wọ́n ní ẹ̀mí yóò wọ́n ní ẹ̀mí wa tó bẹ̀rẹ̀ náà ni yóò parí ẹ̀ o àmín abọ́sẹ̀dé di méje wo lẹ̀rú ń bà ẹnu lèmi níbi ìtajà kàrà àdúpọ̀ pọ̀ lọ́wọ́ yín ọ̀dà ah, ẹ ṣé ẹ mi ò mọ̀ pé ẹ darapọ̀ mọ́ mi lánàá gẹ́mọ̀ yín sọ àwọn tí ó dẹ̀ jẹ́ kí n sọ báyìí Abọ́sẹ̀dé olórúkọ mi ẹ jẹ́ n sọ báyìí tí àwọn èèyàn bá darapọ̀ mọ́ mi lórí wọ́n bá darapọ̀ mọ́ wa lórí àwọn ètò Adémọ́lá Ọ̀rúnbọ̀ mo ti rí bẹ́ẹ̀ mò ń bọ̀ tí wọ́n bá darapọ̀ mọ́ wa lórí ètò tá à ń ṣe lórí Abínibí tí kìí ṣe pé bóyá ẹ̀ ń wò wá sójú ó kàn máa a kàn máa mọ ibi tí ẹ ti darapọ̀ ni a rí àwọn ará Nàìjà ń bẹ̀ lánàá ṣùgbọ́n mi ò lè sọ pé èèyàn báyìí iye èèyàn báyìí àbí a kàn máa rí àwọn ibi tán ti darapọ̀ bóyá èkó ni o bóyá àbàdàn ni àbí abẹ́òkúta ṣùgbọ́n a ṣàfihàn wa pé wọ́n darapọ̀ láti nàìjíríà á dẹ̀ sọ àwọn èèyàn tó wà ń bẹ̀ ṣùgbọ́n a lè mọ orúkọ gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ hmm, tí mi bá ti dárúkọ ẹnì kankan kẹ́mọ̀ pé ààrẹ orúkọ ṣùgbọ́n tó bá pé lórí ètò tí ẹ pé à ń ríra wa irúbẹ́ṣe tí àtẹ̀ránṣẹ́ yìí ẹ̀ máa mọ̀ pé ẹ wà ń bẹ̀ ẹ dẹ̀ tẹ àtẹ̀ránṣẹ́ sí wa ẹ dẹ̀ tún lè ṣe báyìí lórí mẹ́sẹ́ńjà mi tẹ bá tẹ àtẹ̀ránṣẹ́ sórí mẹ́sẹ́ńjà pé à ẹ sísítà mi mo wà ń bí o ẹ tẹ́ẹ̀sì mi ah mi ò rí o ó dà mò ń bọ̀ adémọ́lá mò ń bọ̀ mò ń bọ̀ torí ìgbà míì mo máa ń rí àdúrà mi tẹ máa ń tẹ̀ ṣùgbọ́n kì í ṣe jọ́ tẹ bá tẹ̀ ni mo máa ń rí kì í ṣe jọ́ tẹ bá tẹ̀ mò ń bọ̀ nǹkan tí ò tí ò yé wa màá fi yé wa lónìí mò ń bọ̀ ó dáa sísítà mi abọ́sẹ̀dé gẹ́gbọ́n yín sọ pé tẹ bá wà ń bẹ̀ mo lè má rí ní ẹsẹ̀kẹsẹ̀ yẹn torí pé àwọn tó wà lórí fóònù mi ó lé ní five thousand tó wà lórí messenger ẹ lórí facebook mi ó lé ní five thousand tí n bá ro ti yèyé agbáṣàga àti tẹ́sí show wọ́n lé ní five thousand àsọ ti abínibí o mi ò ro ti yẹn mọ̀ kó yẹ mọ̀ ìyẹn like page nìyẹn tẹ bá text mi tí mi bá tiẹ̀ rí ní ẹsẹ̀kẹsẹ̀ ìgbàkigbà tí n bá rí màá reply padà mo lè má rí níjọ́ mo lè má rí níjọ́ kejì nítorí pé àwọn messages tó máa lórí ẹ eh, messenger mi ó máa ti ń pọ̀ jù kì í dẹ̀ ṣe gbogbo ẹ̀ ẹlẹ́ran ara lèmi náà kì í ṣe gbogbo ẹni mo lè dá padà kì í ṣe gbogbo ẹni mo lè dá padà ẹ jẹ́ ká kọ̀rọ̀ báyìí ẹlẹ́ẹ̀kejì tẹ́ bá wà lórí ètò ẹ jẹ́ ká mọ̀ irú àná nìsín a wà lórí Abínibí FM lánàá àwọn èèyàn ò rí mi sójú èmi ní mo dẹ̀ wà nínú. Eh, studio lánàá àwa méjì ni èmi àti òjìrè òyìlà làwà nínú studio lánàá níbi tí a ti ń fọ̀rọ̀ jomitoro lórí ọ̀rọ̀ coronavirus ta tún ń dàpárá ta tún ń sọ ẹ̀fẹ̀ tí a tún ń sọ nípa kí ni nǹkan táwọn èèyàn lè máa tí wọ́n lè máa eh, tí wọ́n máa retí lórí ètò ìlera lọ́rọ̀ tó máa ń ṣe ní ogbọ́jọ́ Tuesday ẹ̀yìn lákọ̀ọ́kọ́ ẹ má bínú gbogbo ẹ̀yin èèyàn tó yẹ pé wà lórí ìkànnì ní ọjọ́ tuesday tí ẹ gbóhùn táyé dáadáa ní agbára ọlọ́run ẹ ní tuesday eléyìí ẹ gẹ́mọ̀ sọ ẹ ó gbádùn ẹ àwọn nǹkan tí ẹ ó lè kọ́ wa lẹ́kọ̀ọ́ àwọn ibi tí a ti lè rí àǹfààní jẹ pàápàá jùlọ àwa tá a nílùú òyìnbó tó jẹ́ pé nílùú òyìnbó ń bí kò sí bẹ́ẹ̀ bá ní ìṣọ́ránsì àti lọ gba ìtọ́jú ó ń lágbára ó ń lágbára ṣùgbọ́n àǹfààní ńlá kan ti wà fún wa báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí àǹfààní ńlá tó wà fún wa òun náà ni ti èyí tí táyé gbé kalẹ̀ láti lè rí dájú pé àwọn èèyàn wa tó wà nílùú òyìnbó wọ́n ń jẹ àǹfààní lóríṣiríṣi lọ́nà ti ìlera lọ́rọ̀ bákan náà ẹ máa pàdé ẹ lórí àyọkà ní ọjọ́ Tuesday bákan náà lọ́jọ́ Ṣẹ́gun ní aago mẹ́sàn-án alẹ́ ẹ máa pàdé ìjíròrò yìí ní gbogbo ọjọ́ Tuesday bákan náà sísítà mi bó ṣe jẹ́ nìyẹn o àti fàǹfààní àwọn tí ó jẹ́ pé wọ́n text mi náà tí wọn ò get mi àbí pé mi ò respond gẹ́mọ ìsọlẹ̀ kan pé ẹlẹ́ran ara lèmi náà ọ̀pọ̀lọpọ̀ ló ń pè mí Adémọ́lá alága láti Las Vegas wọ́n tẹ̀ ti pè mí pè mí pè mí mo mọ̀ pé ńgbà tó tán táyà òun ni wọ́n rọra fi fóònù lẹ̀ ó wà lọ́kàn mi láti lè reach àwọn náà àmọ́ gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ yìí pé ẹlẹ́ran ara lèmi náà àsìkò tí a wà yìí àsìkò gbélé ẹ̀ yìí bó tẹ̀ lè jẹ́ pé wọ́n ti ní káwọn kan lọ káwọn káwọn jọ́jà kan padà síbi iṣẹ́ ṣùgbọ́n a sì máa mẹ́nu bà yẹn ìwọ tó bá ní ẹ̀mí ara ẹ lò wọ́n ní ọmọ ọ̀dọ́ náà fọgbọ́n ṣe ni ẹkọ́nọ́mì wọn tó crash òun ni wọ́n ń dùn wọn ọ̀dùn ẹ̀mí àwọn èèyàn ṣùgbọ́n kí gbogbo àmọ̀ pé tẹ̀mí bá wà òun náà ni ìrètí mẹ bá wà la máa lè ṣiṣẹ́ la máa lè sọ pé ẹ a lówó lọ́wọ́ ṣùgbọ́n gbà tí ò bá sẹ́mi báwo ni a ṣe fẹ́ ṣiṣẹ́ kò sí òun la ṣe ń sọ fún wa pé ẹ wọ́n ní ọmọ ọ̀dọ́ náà ń kọ́ ó fi ọgbọ́n ṣe àtẹ̀mí àtẹ̀yìn ẹ jẹ́ ká fi ọgbọ́n ṣe hmm, ẹ jẹ́ ká fọgbọ́n ṣe kẹ́mọ̀ yín sọ pé àsìkò yìí Àbínibí FM ó ti gba àsìkò mi ó ti gba àsìkò mi fáǹfààní àwọn tó jẹ́ pé wọ́n gbìyànjú láti gẹ́ẹ̀tì mi wọ́n ó ti gba àsìkò mi ẹ kó dẹ̀ lè máa dáa kí gbogbo ẹ̀ lè máa dùn òun náà ni torí gẹ́gẹ́ mo ń sọ pé tí ẹ bá rí gbọ́ dáadáa tó ẹ pa àwọn nǹkan tí ẹ fẹ́ ẹ rí gbọ́ ń bẹ̀ ẹ ó ṣeé ṣe kí àwọn èèyàn kan má dúró síbi ẹ rédíò wa ṣùgbọ́n nígbà tó bá yẹ pé àwọn nǹkan tí ẹ fẹ́ àwọn nǹkan tá a sọ́pá fẹ́ máa ṣe irú àwọn orin old school tá à ń mú wá ẹ̀ ń rí gbọ́ àwọn ọ̀rọ̀ tó yẹ pé ó máa ṣèyàn láǹfààní ẹ̀ ń rí gbọ́ pàápàá jùlọ àwọn tó ní ìpèníjà àìlera ara gẹ́gẹ́ mo sọ pé gbogbo ibi tá a ti lè rí àwọn eh, àǹfààní jẹ tó jẹ́ pé kò ní ná wa ní owó gbogbo ẹ̀ lẹ́ẹ̀ gbọ́ lórí Àbínibí FM àti àwọn ètò ọlọ́kùnjọ̀kan tí yóò bẹ̀rẹ̀ ẹ mọ̀ pa àṣẹ bẹ̀rẹ̀ Àbínibí ni gẹ́gẹ́ mo sọ pé FM radio lélẹ́yìí FM radio station lélẹ́yìí ó yàtọ̀ sí tẹ́síṣù tá à ń ṣe tẹ́lẹ̀ eh, bí àbádẹ́ múra sí wọ́n ní onígbà ló máa ń kọ́ gbégbá ẹ̀ Imam ọmọtọ́lá tajudeen dáre adúpẹ́ lọ́wọ́ yín asis mo ti rí àtẹ̀ránṣẹ́ tí yín náà ẹ ṣe kẹ́mi sọ pé onígbà ló máa ń kọ́kọ́ gbégbá ẹ̀ kan tó bá gbé bó bá gbé báwo ni àwọn tó fẹ́ kó bẹ́ẹ̀ gbé báwo náà ṣe fẹ́ bẹ́ẹ̀ gbé ìdí nìyí tó fi jẹ́ pé àti àárọ̀ àtọ̀sán gbogbo àsìkò wa ni a dedicate fún àbínibí ẹ jẹ́ kí n apologize lórí yẹn ẹ mọ́ bínú gbogbo ẹni tí ẹ bá pè mí tàbí tí ẹ bá rí mi bá sọ̀rọ̀ ẹ wò ó ẹ̀yìn kì í ṣèṣe abọ́sẹ̀dé èèyàn lèmi náà àdúpọ̀ pọ̀ lọ́wọ́ yín ẹ adémọlá ọ̀rúnbọ̀ mo mọ̀ pé ẹ̀yin àdúrà ni mo máa ń rí tẹ̀ǹtẹ̀ ẹ bá dẹ̀ ti ṣàdúrà mo ti ṣàmí n bá sì ti ṣe àmì ẹ gbà yí pé ọlọ́run ti gbàdúrà tí ń náà nìyẹn tí mi ò bá tẹ àtẹ̀ránṣẹ́ tí mi bá tẹ àtẹ̀ránṣẹ́ ìyẹn ò ní pé bóyá mi ò rí o ìyẹn ò ní pé mi ò rí ẹ jẹ́ ká kọ́ mú yẹn kúrò tí mi bá tẹ àtẹ̀ránṣẹ́ yẹn ò sọ pé bóyá mi ò rí sọ̀rọ̀ mi yé yín mi ò ní mi ò rí mo rí ṣùgbọ́n ẹ bá ti ṣàdúrà fún mi èmi ti ṣàmì ni ẹ bá sì ti ṣàmì mo ti kúrò ń bẹ̀ mo ti kúrò ń bẹ̀ àdúrà gbogbo ayé ó gbà hmm, àdúrà gbogbo ayé ó gbà ẹ bá ti ń fàdúrà ràn wá lọ́wọ́ ẹ bá ti ń gbàdúrà fáwọn náà àdúrà tí náà yóò máa gbà láṣẹ Elédùmarè ṣùgbọ́n gẹ́gbọ́n yín sọ pé Abínibí FM ti gbogbo wa ni ohun tó wá kọ ni wọ́n ní well done longest time o oh, madam hope everything is as fit as fidus <laughs> ó dáa o you are blessed in Jesus name àmín wọ́n ní text your messenger gẹ́gẹ́ mi sọ pé wọ́n ní you didn't reply gẹ́gẹ́ mi sọ pé ẹlẹ́ran ara lèmi náà àdúrà ní kẹ́ máa fi ràn wá lọ́wọ́ eléyìí tá gbé dání yìí nóbi ṣeré-ṣeré èmi náà mi ò mọ̀ pé bó ṣe ń rí rèé hmm, wọ́n ní dán òun ló bí ọ̀kẹ́rẹ́ dán òun ló bí ọ̀kẹ́rẹ́ ṣẹ̀mọ̀ ńgbà tí wọn bá sì dán nǹkan wò kò ní mọ bó ṣe rí ẹ̀gbọ́n mi ṣúgà ẹ káàbọ̀ sórí kan ní assist dẹ́mọ̀ ẹ sọ ẹni tí mi ò bá ti rẹ́spọ́ǹdì sí bóyá ẹ pè mí àbẹ tẹ́ẹ̀tì mi òun náà mo sì ń sọ yìí wọ́n ní àní torí àwíjàre kí tọ́kọ tán lẹ́nu o mm, azeez ẹ ṣe ẹ̀yin tí mi bá ti rẹ́spọ́ǹdì bóyá ẹ pè mí ẹ gẹ́ẹ̀tì mi dẹ́mọ̀ ẹ sọ pé àsìkò yìí gbogbo táìmù mi orí abínibíni ṣùgbọ́n kò ní pé kí n má dá èèyàn lóhùn tó bá pè nǹkan tí ó ṣe pàtàkì lẹ tẹ́ẹ̀tì mi fún ẹsẹ̀kẹsẹ̀ ni màá ti dá yín lóhùn ṣùgbọ́n bá pẹ́ ẹ̀kọ́ ń kí mi ẹ̀kọ́ ń kí mi ni mo ẹ̀ bẹ́ẹ̀ bá ti kí mi èmi náà ti kí yín padà ọlọ́run lódùmarè kò ní gbàgbé gbogbo wa àjọṣe gbọ́ ọ̀ ní bàjẹ́ láṣẹ lódùmarè àdúpẹ́ pọ̀ lọ́wọ́ yín o ẹ ṣe gan ni. wọ́n ní yìí ni kẹ́ni kó ṣe míì ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n fún wa lẹ́bùn lórí ìkànnì yìí evangelist Fúnmi Àràgbáyé ààrẹ fún gbogbo olórin ẹ̀mí nílùú Nàìjíríà ní àdúpẹ́ lọ́wọ́ màmá o ọláyìntàn enterprises àdúpẹ́ lọ́wọ́ búkẹ́ enterprises wọ́n ṣe gan yẹ́ẹ̀bẹ́jì ìdòwú àdúpẹ́ pọ̀ lọ́wọ́ wọn alhaji wasiu ṣàlọ́jẹ́láde gbà lórí ọlọ́run ẹ̀ẹ̀kan ìṣàṣà nílùú ìbàdàn ni àwọn wà àdúpẹ́ lọ́wọ́ bàbá wa ọlátúnbọ̀sún ọládàpọ̀ èkè òdìdẹrẹ́ àdúpẹ́ pọ̀ lọ́wọ́ wọn tèmítápá tó gèlè àdúpẹ́ lọ́wọ́ wọn o ammog àdúpẹ́ lọ́wọ́ àwọn náà dókítà báyọ̀lá sọ̀rọ̀ gbogbo tẹ̀fẹ̀tìmọ̀ràn àdúpẹ́ àdúpẹ́ pé òkun bákan náà gbogbo ẹ̀yin tí ẹ fún wa ní àwọn ẹ̀bùn tá à ń fún àwọn èèyàn lórí ìkànnì abúdíntómi òkun abúdíntómi ọ̀sán àpò yóò ní gbẹ fowó bákan náà àwọn bí tẹ́tí lè rí iṣẹ́ tá a ṣe rà rèé iṣẹ́ tá a ṣe àwọn bí tẹ́tí lè rí rà bí ansans communication number seventeen mojoyan lasos opposite akíwálé ẹlẹ́ja ní mọ́nàtàn nílùú ìbàdàn olóyè kọ́lá balógun kọ́lá ọ̀ẹ́ ní mọ́níyà garage nílùú ìbàdàn àwọn ni ààrẹ fún gbogbo ẹgbẹ́ ranafans tí èmi Queen Abọ́sẹ̀dé tí mo jẹ́ ìyálóde wọn Alhaji Wasiu Ṣọlọ́jẹ́ládé gbà lóore lọ́wọ́ wà nìkan wọ̀nyí ṣáṣá nílùú Ìbàdàn bákan náà Àbẹ̀kẹ́ Kẹ́hìndé eh, Maryland náà wà Queen Abọ́sẹ̀dé eh, àwọn wà ní Atalanta ń bí báyìí Tire Stores number one Ajibẹlẹ̀ Olókèrègbà ẹ̀ ò rírà ń bẹ́ẹ̀ gbogbo àwọn ṣẹ́ta ṣe yìí ló wà wa alàgbà Festus Sofeko and Sons ẹ̀ ò rírà lọ́dọ̀ ní Èkó tẹ̀dọ̀ ẹ̀ẹ́kùn eh, sinimá ní èkó tẹ̀lú ni àwọn wà bákan náà Vicky ọmọ Jésù nílùú London ẹ̀ rírà lọ́dọ̀ wọn àti ọ̀dọ̀ ẹ̀gbọ́n mi Prince adekunle ẹ̀ eh, ní Paris lọ́hùn-ún adúpọ̀ pọ̀ lọ́wọ́ gbọ́n o eh, ẹ̀ ṣeun gan ni iná nìtàn wọ̀nyí o ojú òsì ní tìyín láṣẹ Elédùmarè ẹ̀ gẹ́mu ni máa sọ pé bí ò bá sẹ́yìn kò sí àwa hmm, kò sí àwa <sighs> ẹ̀gbọ́n mi ṣúgà wọ́n ní today I crush every evil tree growing in the garden of your life in my life àpèmọ́ra ńlá ń pè tèmi dìrò èmi náà náà gbàdúrà fún àmì jésù àtẹ̀yìn náà o àmì mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ gbogbo yín ẹ ṣé gan-an ni àmì jésù. ok aṣáájú ti di méjì lọ́dọ̀ mi hmm, méjì aṣáájú àti ṣàmàyè ó sì kú ti bọ́ba gúnwà àdúpẹ́ pọ̀ lọ́wọ́ yín bákan náà láì tán wọ́n ní ẹ kú o wọ́n ní akóǹgbẹ ọ̀dà ẹ̀mí gbogbo àwa tí à ń gbààwẹ̀ ẹ̀mí wa náà ni ó gbà á já láyé àtàlàfẹ́ àwa tàbẹ́ náà lápárí ẹ̀ òní ni ọgbọ̀njọ́ oṣù kẹrin ọdún 2020 oṣù yìí ó ti kó gbá sílé báyìí ẹ àtẹ̀mí àti yín kí ni eléyìí ń sọ fún wa gẹ́gbọ́n yìí máa ń sọ pé wọ́n ní bó o ṣe eré wàá bá ń bẹ̀ tó bá yá bó bá ṣe rè wá bá ń bẹ̀ tó bá yá àmọ́ gbogbo wa pátápátá bó tilẹ̀ ká ṣe pẹ́ láyé tó á pẹ́ lọ́rùn jù bẹ́ẹ̀ lọ la ṣe sọ fún wa pé ẹ ká gbélé ayé ká ṣe rere ká ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ. àwọn ètò wa bí ó ṣe máa lọ lórí ìkànnì abínibí rèé ní gbogbo ọjọ́ Tuesday mo sọ lẹ́ẹ̀kan pé máa pàdé ìjíròrò yìí là ní aago mẹ́sàn-án alẹ́ ìyẹn American time ni o òru ló bọ́ sí nílùú Nàìjíríà bí nílùú London náà ṣé òru kọ́ ló bọ́ sí yẹn ṣùgbọ́n aago mẹ́sàn-án alẹ́ nílùú Amẹ́ríkà ń bí ẹ̀ ló jẹ́ lórí ìlera lọ́rọ̀ èmi ò ṣe ìlera lọ́rọ̀ mọ́ èjìrẹ́ ló máa ṣe bákan náà àyọkà ẹ máa pàdé ìjìrẹ́ ní gbogbo ọjọ́ tuesday tó bá dijọ́ wednesday láago mẹ́rin àbọ̀ Atlanta time teen talk pẹ̀lú emmanuel ẹ máa pàdé ẹ lórí abínibíni kì í ṣe lórí facebook o lórí Àbínibí tó bá di ní gbogbo ọjọ́ Thursday báyìí ẹ máa pàdé mi lórí Àbínibí tẹlifíṣàn wa àti rédíò àtòrí bí mo ṣe wà yìí mo wà lórí rédíò mo wà lórí tẹlifíṣàn àwọn èèyàn ti pọ̀ ńbẹ̀ rẹpẹtẹ tá a sì dúpẹ́ lọ́wọ́ wọn. bákan náà ní gbogbo ọjọ́ Jímọ̀ ẹ máa pàdé mi Queen Abọ́sẹ̀dé lórí ètò ètò ní ètò gbogbo apátápátá ọ̀rọ̀ ṣùnùkùn bẹ́ẹ̀ mo sọ pé eré ayé kìtì kò ti nípa ọgbọ́n báyìí náà ni òfin kọ́ ni ẹ jẹ́ ká máa pàdé lórí ìkànnì náà ni. ní gbogbo ọjọ́ Saturday weekend delight tá a pè ní òpin ọ̀sẹ̀ òpin ọ̀sẹ̀ ẹ jẹ́ ká máa pàdé ẹ jẹ́ ká máa pàdé ẹ jẹ́ ká máa pàdé lórí ìkànnì náà ni ó ṣeéṣe kọ́ pé kì í ṣe móhùnmáwòrán ọkọ̀ ìkàn jẹ́ rédíò lásán ṣùgbọ́n ọlọ́run á gbà fún ọlọ́run á kọ́ wa mọ̀ ọ́ ṣe kẹ́mu yẹn máa sọ pé weekend delight yẹn àwọn orin ọlọ́kan òjọ̀kan àwọn fàbú láàmú fún wa ètò kan ń bọ̀ ní ọ̀sẹ̀ tó ń bọ̀ yìí lágbára ọlọ́run kí ọlọ́run kó ṣọ́ wa tayọ ọ̀sẹ̀ tó ń bọ̀ èyí tá a pè ní okùn ìfẹ́ okùn ìfẹ́ yóò máa dé sétí ìgbà ní gbogbo ọjọ́ àánú tó ń jẹ́ ọjọ́ Wednesday lórí ìkànnì Àbínibí FM níbi tí eré oníṣe yóò ti máa wá sí etí ìgbọ̀yín ẹ mọ̀ gbọ́ eré oníṣe ẹ sì máa kí ni okùn ìfẹ́ dálé lórí ẹ jẹ́ kí a dúró di ọjọ́ ọjọ́ àánú ìyẹn ọjọ́ Wednesday lágbára ọlọ́run oṣù karùn-ún tá a máa mú yìí bákan náà ètò kan náà tún ń bọ̀ tí a pè ní ojú ọ̀run hmm, ojú ọ̀run inú oṣù karùn-ún náà ni lágbára ọlọ́run jọ pé sátidé nìyẹn ò mọ̀ wáyé àbí ó dàn pé sátidé nìyẹn ò mọ̀ wáyé sátidé ẹ̀yìn ìfẹ́ yẹn aago méjì àbọ̀ sí mẹ́ta àbọ̀ ní wákàtí kan ni ojú ọ̀run náà wákàtí kan ni àwọn ètò tèmi ni wákàtí méjì wákàtí kan ni ẹ̀yẹ ṣàjẹ́ kí àti máa bá wa tẹ́tí lẹ́kọ̀ọ́ a mọ̀ fi flyer síta èmi náà ni màá máa ṣàtọ́kùn èmi náà ni ètò kan tó wá ń bọ̀ tó jẹ́ pé yóò gbalẹ̀ yóò gbalẹ̀ yóò gba oko ah ẹ̀jẹ̀ ń dèyàn mọ́bẹ̀ tẹ́yìn bá ṣàti bá wa lọ lórí ìkànnì yìí ẹ mọ̀ ẹ mọ̀ rí bó bá ṣe ń lọ bákan náà àwọn wáàsí wa ní gbogbo ọjọ́ Jímọ̀ pẹ̀lú àwọn àáfàá wa a ti bẹ̀rẹ̀ lórí àbínibí láti ọ̀sẹ̀ kejì kọ́ ní ọ̀sẹ̀ kejì rèé pẹ̀lú àwọn àáfàá wa bákan náà a ti ní àwọn àáfàá kan tó wọ́n tún ti fẹ́ darapọ̀ mọ́ wa tó yẹ pé ní gbogbo ọjọ́ Jímọ̀ wọ́n máa fún wa ní wáàsí àmọ́ gbọ́rọ̀ Ọlọ́run ọjọ́ Sunday náà a ti ní àwọn olùṣọ́ àgùntàn náà tó yẹ pé wọ́n mọ̀ darapọ̀ mọ́ wa lórí ìkànnì náà ni gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ yìí pé Bíbélì ní ká má kọ ìpéjọpọ̀ ara sílẹ̀ àmọ́ òtítọ́ ni ká fi ṣe ohun tí gbogbo wa bá ń ṣe nítorí pé ilé ayé yìí náà bá a ló lé ogún ká ní ẹgbẹ̀rún ọkọ ayé ni gbogbo ẹ̀ mọ́ kò sí nǹkan ayé ni gbogbo ẹ̀ mọ́. ó dá adémọ́lá ọ̀nbọ́n ní thanks very much for response to my message on this program no weapon fashion form against me shall prosper amen and you too uh, by by and large kindly check your message messenger okay ó dáa mo ti gbọ́ mm. mo ti gbọ́ mo ti gbọ́ òun mo yín sọ fún yín pé àdúrà ni kẹ́ máa fi ràn mí lọ́wọ́ ṣẹ̀rí téèyàn bá tí ì ní ráìmọ́ lálẹ́ kan báwo ni téèyàn bá tí ì ní rédíò títí ẹ̀ ló máa ó máa èèyàn lè ní time kó jókòó sórí ayélujára kó ṣùgbọ́n ṣe mọ̀ time tí wọ́n bá ní èèyàn láti value ẹ̀ kó fi ṣe nǹkan tí ó bá wà mí ní fún yẹn ní pé nǹkan tó tọ́ kéèyàn fi ṣe mm, kéèyàn fi ṣe lónìí gbogbo wa àtèmi náà ẹ wo nǹkan tí a pè àkọlé ètò yìí ẹ bá mi ṣe àwọn fídíò yìí sí orí àwọn contact kí wọ́n lè ẹ̀ka àwọn èèyàn lè kẹ́kọ̀ọ́ lórí ẹ̀ gbogbo ẹni a bá dẹ̀ ń ṣí àì ẹ̀ mo gbàládùra pé ní agbára ọlọ́run ọmọ tí wọn ò ní ṣekú pa wá o ṣùgbọ́n ẹ̀kọ́ ni ohun gbogbo ń kọ́ ni ẹ̀kọ́ lohun gbogbo ń kọ́ ni bákan náà ọ̀pọ̀lọpọ̀ wa a kì í tọ́jú àwọn òbí wa ìṣerere òbí àti ìṣerere ẹ jẹ́ kí n sọ pé ìṣerere ọmọ ṣe àwọn pé ìṣerere ọmọ látara òbí ni látara òbí ni ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọmọ lásìkò tá a wà yìí gbogbo wa fẹ́ dogun a dọgbọ̀n a nílé ogún a nílé ọgbọ̀n a ra ilé a ra tọ̀hún láì mọ̀ pé bá ti wáyé páàrí láàárí ò bá a sáré kó o sáré sáré sáré títí títí tí tọ́lọ́run bá sọ yìí pé Àbẹ̀kẹ́ Kẹ́hìndé ọlọ́run ní ṣètò ẹ̀ mo ti kí yín torí mo ti rí yín bẹ̀yẹn lẹ́ẹ̀kan kẹ́mọ̀ sọ pé ò bá a sáré sáré ẹ̀dá ò lè sáré kọjá kádàrá ṣùgbọ́n ọmọ tó bá máa dáa fún làárọ̀ ẹ̀yìn irú ọmọ bẹ́ẹ̀ ẹ jẹ́ ká wo àwọn òbí ẹ̀ ká béèrè lọ́wọ́ àwọn òbí ẹ̀ bákan ti ń dàgbà bí ọjọ́ ọ̀la ọmọ ìbá máa da ọmọ yìí gangan ǹjẹ́ ó ń je tó jẹ́ pé ọjọ́ ọ̀la ẹ̀ ó máa fi da nígbà ti dàgbà tó ti tó júgbọ́n ni mò ń sọ o ǹjẹ́ ó ti tí ọjọ́ ọ̀la ẹ̀ máa fi da òun ni mo sọ pé ìṣerere ọmọ látara ni lákọ̀ọ́kọ́ ẹ jẹ́ sọ báyìí ṣe mọ̀ pé kí ọmọ tó dàgbà àwọn òbí a máa ṣe wàhálà a máa ṣe kókò jọjọ ọmọ ọmọ ọmọ ẹlòmíì ọmọ ló ariwo ọmọ ló pa títí títí tó fi kú gẹ́gẹ́ bí gẹ́gẹ́ bí fídíò náà program arábìnrin kan tí mo gbọ́ wá sí orí ètò ìgbà yẹn mo ṣe wà lórí tẹ́sí show mo ṣe wà lórí tẹ́sí ṣòǹgbà yẹn tó yẹ pé ọmọ lárábìnrin wá káàkiri ọ̀dọ̀ olùṣọ́ àgùntàn tó fi di pé kò róyún ọ̀hún ní kó tó gbọ̀run lọ ṣe rí ọ̀pọ̀lọpọ̀ wa ló jẹ́ pé tí a bá bímọ a máa pariwo ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ my sister Tinuka ayẹni mo dúpẹ́ o much love ma a ti gbàgbé pé ẹni bímọ ọmọ ló máa sín ẹni tí ò bí ọmọ náà ló máa sín bí wọn bá torí òórùn sín wọn á ti torí pé torí Ọlọ́run wọn á sin onítọ̀hún àmọ́ nílùú Nàìjíríà ẹ̀yìn abàjẹ́ kínní yẹn especially àwọn family family ọkọ gbọ́bìnrin ò bá ti bímọ báyìí wàhálà ti dé bá wọn oríṣiríṣi ìṣẹ̀ni mo ti gbọ́ wá sórí àwọn ètò mi tó yẹ pé àìmọye èèyàn ló bímọ tó ẹ pọ́mọ náà ló pa wọ́n ṣe mọ̀ pé tó bá mọ̀ pọ́mọ máa pa àwọn wọ́n á wò pé káwọn tiẹ̀ má bímọ yẹn rárá kán wà lálàáfíà àmọ́ gbogbo wa nítorí pé a ní àròjinlẹ̀ mo ṣàfẹ́ eléyìí mo fẹ́ tọ̀hún mo fẹ́ igbá mo fẹ́ àwo ni gbogbo wa máa ń pariwo. ṣé ẹ gbogbo nǹkan tí mò ń sọ yìí òun ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ òbí gan wọn ò ráyè ti àwọn ọmọ tí wọ́n bí lásìkò tá a wà yìí ọ̀pọ̀lọpọ̀ òbí ló máa ní à mi ò ní time fún gbogbo eléyìí má dá mi dúró má ṣe kinní kan mi ì ní time mi ì ṣe mi ì mọ̀ o ti wá gbàgbé pé àgbà tí ò bá kẹhùn sọ̀rọ̀ tí ò bá kẹhùn sọ̀rọ̀ yóò kẹtan sáré tó tó ṣe bí òwe ẹ̀yin bàbá mi tó tó ṣe bí òwe àgbà tí ò bá kẹhùn sọ̀rọ̀ á kẹtàn sáré òun lọ̀rọ̀ ilẹ̀ yìí nítorí pé ìwọ tó bá ní pé kí ọmọ ẹ má ké láàárọ̀ ọlọ́run ní jẹ́ kí ẹ̀jọ̀ ké lálẹ́ gbogbo àní sunkún lórí ọmọ o àní sunkún lórí ọmọ. ó ní mo ṣe kọ́kọ́ rọ àwọn òbí pé ẹ jẹ́ kí a jọ gbogbo àwọn òbí pátápátá ẹ jẹ́ ká jọ kí a rí dájú pé a kọ́kọ́ tọ́jú àwọn ọmọ wa torí pé àwa la máa kọ́kọ́ ṣiṣẹ́ nígbà tí a bá ṣiṣẹ́ tí àwọn ọmọ wa bá yàn tó bá yanjú òun ni àwa náà á lè jẹ oúnjẹ ọmọ nítorí pé ìgbà tí ọmọ ò bá yàn báwo ni àwọn òbí ṣe fẹ́ gbádùn àwọn báwo la fẹ́ jẹun ọmọ ṣùgbọ́n bàtà ọmọ ìbáyàn tó bá yanjú a ó lè jẹun wọn mo gbà ládùúrà pé lágbára ọlọ́run àti mi àti àjẹun ọmọ bákan náà gbogbo àwọn ọmọ ìsìn yìí ọ̀pọ̀lọpọ̀ ọmọ ló jẹ́ pé kò gbọ́ràn sí òbí ẹ̀ lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ ọmọ ló jẹ́ pé ìyá wọn bàbá wọn wọn ò jọ wọn lójú ọ̀pọ̀lọpọ̀ ọmọ ló jẹ́ pé kò sí nǹkan tí òbí ẹ̀ lè ṣe a máa wò pé mọ́mì after all mo lè dá dúró náà mo lè dá dúró náà àbí kí ni nǹkan náà ṣe mọ̀ irú àwọn ọmọ báyìí ọjọ́ ọ̀la wọn ó ṣe pàtàkì àdúrà ni mo fẹ́ kí àwọn òbí ká máa gbà fún àwọn ọmọ wa ká máa gbàdúrà fún wọn nítorí pé tí àwọn ọmọ ìtàn bá ṣoríire á kàn wá àmọ́ eléyìí tí mo fẹ́ sọ lónìí ìbéèrè mi fún àwọn òbí ni pé. Pe ibo ni ayé tí a wà yìí ibo ni ó doríkọ ibo ni gbogbo wa ń lọ pẹ̀lú àwọn ọmọ kéékèèké tó jẹ́ pé wọn ò tí ì já ẹnu lẹ́ tó hàn tí ì já ẹnu lẹ́nu ọmú tí wọ́n ń lé owó kiri. ẹ wo eléyìí tí mo sọ yìí ọmọ ọdún mẹ́tàdínlógún seventeen years ó gé orí bàbá látàrí pé kí ó tẹ̀ lóun fẹ́ rà náà ó fẹ́ ra àwọn mọ́tò ṣé mọ́tò ọmọ àbí mọ́tò kíná ń pè ó máa ra iphone ó máa ra gbogbo ẹ̀ bàbá tó bí ẹ lọ́mọ ọmọ seventeen ó dẹ̀ gé orí bàbá ẹ bàbá tó bí ẹ lọ́mọ ẹ jọ̀ọ́ mo fẹ́ bèrè pé kí ni ọmọ seventeen years kí ló mọ̀ tí wọ́n fi owó ṣe ṣé ayélujára tí ó dé ilé ayé ló jẹ́ kí gbogbo ẹ̀ rí bẹ́ẹ̀ ni àbí Lateef adúpẹ́ o Kọ́láwọlé Lateef ṣé kò yé mi ni o ṣé ayélujára ló jẹ́ kí gbogbo ẹ̀ bẹ́ẹ̀ ni àbí pé ẹ̀yìn àwọn ọmọ yìí gangan náà ya tara wọn fúnra ra wọn ìyẹn ni mo fẹ́ béèrè nígbà tí ọmọ seventeen years tó ń pa tó gé orí bàbá ẹ̀ lórí pé o fẹ́ ní owó lọ́wọ́ o fẹ́ di ẹni tí gbogbo ayé mọ̀ kí lọ́mọ seventeen years mọ̀ mo rántí pé ní seventeen years mo ṣì wà níléèwé ṣé mo tiẹ̀ lo fóònù ni ìyìn lo fóònù torí ìgbọ́dọ̀ parọ́ mi ò lo fóònù nígbà mo dẹ̀ máa lo fóònù ẹ mọ̀ àwọn Nokia gbẹ̀ngbẹ̀ngbẹ̀ tí ò tiẹ̀ tẹ̀ tiẹ̀ lè tẹ̀ tẹ́ pé ẹ̀yìn àwọn wíníwíní tó di ansa báyìí ló wà lójú ẹ̀ òun ni mò ń lò nígbà tí mo bẹ̀rẹ̀ sí lo fóònù ẹ wá wo àwọn ọmọ ọ̀sìn yìí ẹ wo gbogbo nǹkan tí ó wà lórí fóònù tí wọ́n ń tẹ̀ kí lọ́mọ seventeen years kí ló fẹ́ fi owó ṣe. lóòótọ́ wọ́n rí ọmọ yìí mú o tẹ́mu sọ pé bó ṣe ń lọ lèmi náà ń tẹ̀lé làwa náà ń tẹ̀lé lórí iléeṣẹ́ wa bó ṣe ń lọ là ń tẹ̀lé wọ́n rí ọmọ yìí mú ṣùgbọ́n rírí mú tán rí ọmọ yìí mú ó ti gé orí bàbá ẹ̀ kó tó di pé wọ́n rí mú ṣé ẹ mọ̀ pé ká ní arákùnrin yẹn bóyá ká ní kò bí ọmọ yẹn ẹ mọ̀ ọmọ máa tọ́jú lé ká máa pariwo pé àwọn ò rọ́mọ bí ìyàwó náà máa pariwo á máa kígbe á máa ṣe gbogbo ẹ̀